إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وكل ضلالة في النار إخواني في الله وأخواتي في الله السلام عليكم ورحمة الله وبركاته أرجو فولون ọlọ́run ọba tí ó tún kádàrà ìkójọ papọ̀ wa sínú ilé lẹ́ni tí yọ́ ma wá jọ́sìn fún ọlọ́run bá gẹ́gẹ́ bí nǹkan tí ọlọ́run bá lè kẹ́lá tó torí ẹ̀ dá èmi pẹ̀lú yín wá sílé ayé láti wá ṣe eléyìí báyìí ọpẹ́ ńláńlá ni fún gbogbo ẹnikẹ́ni tó bá mọ eléyìí báyìí sí oore ibi kí ọlọ́run bá lè kẹ́lá kó ṣàánú yàn láàrin ọ̀gọ̀rọ̀ àwọn ẹ̀dá tọ́lọ́run bá dá kọ́lọ̀wọ́ bá lẹ́kẹ́lá kó sí àfàyọ ọ̀yàn kó dẹ̀ ṣe ìdásà lẹ́sàáyàn gẹ́gẹ́ bí ẹrú tó jupájú sẹ́lẹ̀ fún ọlọ́run bá gẹ́gẹ́ bí ẹrú tó ṣe tán láti máa wáyìmà nípa ẹ̀sìn ọlọ́run bá gẹ́gẹ́ bí ẹrú tó ṣe tán láti dá ọlọ́run bá mà àti láti máa tẹ̀lé ntí ọlọ́run ọba àlekẹ́lá tí ó là kalẹ̀ fún ẹrú náà nígbà tó bá dá àmà tán eléyìí ni ìdí pàtàkì tó gbé ẹnì kọ̀ọ̀kan wa jòkólẹ̀ sínú mọ́sálásí lẹ́yìn tá a kírun salatul maghrib tá a kí tán fún ọlọ́run ọba gẹ́gẹ́ bí ojúṣe ọ̀ranyàn wa ojoojúmọ́ lẹ́yìn náà àwa jòkólẹ̀ láti gbọ́ kí ni ọlọ́run ọba àlekẹ́lá kí ló fẹ́ pè wá sí. Si kí ni àwọn àlàyé tí ń bẹ fún ẹ̀sìn ọlọ́run ọba láti gbọ́ yé àwa tá wípé ìjẹ́ mùsùlùmí ìṣe islam ìṣe ìbáàdà kò parí sí ní kákírùn lásán tá a mọ̀ wípé ìjẹ́ mùsùlùmí wọn parí sí bí kákírùn ká jáde tá a mọ̀ wípé nílé wa lórí ká máa wáyìí mà nípa ẹ̀sìn ọlọ́run ọba bá sin ẹ̀sìn náà gẹ́gẹ́ bọ́nà ọba àríkẹ́lá sí yọ́nú sí gbogbo àwọn ilé ìlà orí ńlá ńlá ni jẹma àwọn ọ̀hìn àwọn ọ̀hìn orí ńlá ni kọ́lọ̀n ọba àríkẹ́lá kí ó jẹ́ kí ojú yẹn ńlá dé bí báyìí kọ́lọ̀n ọba kó jẹ́ kọ́rọ̀ yéèyàn dépò báyìí orí ńlá ni àmọ́ téèyàn bá ronú dáadáa èèyàn ní ìmọ̀ lóore orí wọn gbogbo èèyàn lọ́lọ́wọ́ àríkẹ́lá máa ń yọ̀ǹda orí kíyàn lè ju ẹ̀mí ara yẹn lẹ̀ fọ́lọ́run ọba orí kíyàn lè tẹ gbogbo ìfẹ́ náà lórí ba fún tọ́lọ́run ọba orí ńlá ni jàmá adúpẹ́ fọ́lọ́run ọba lórí àwọn orí wọ̀nyí abẹ́lọ́run ọba orí náà kọ́lọ́run ọba kọ́ má gbákù lọ wa fún tọ́lọ́wọ́ ọba ó bá ṣe wù kó nira tó abẹ́lẹ́ ọba kọ́lọ́ba kọ́ máa jùgbọ́ ẹ̀fún wa ọlá la ilaha illallah ọlá la hawla wala quwwata illa billah náà yá ikhwanana ọ̀rọ̀ tí wọ́n bá lọ òun òun náà ni ìfi nǹkan ṣe àtẹ̀gùn lọ sí ọ̀dọ̀ ọlọ́run bá nígbàtí a bá fẹ́ ṣe ta bá fẹ́ tọrọ a bá fẹ́ tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ká fi nǹkan kan tí ọlọ́run bá àlékẹ́ láyọ́nú sí ká fi nǹkan yẹn sí àtẹ̀gùn lọ sọ́dọ̀ ọlọ́run bá wípé ọlọ́run bá ò mọ́sá wọlá nǹkan báyìí tí rẹ̀ ọlọ́run bá àlékẹ́ láyọ́nú sí tó nífẹ̀ẹ́ sí mọ́sá ìyọ̀ǹda nǹkan báyìí fún mi lóore ọlọ́run wọ́lá nǹkan báyìí tí ọlọ́run bá nífẹ̀ẹ́ sí tó yọ́nú sí mọ́sá ìgbérú aburú báyìí báyìí mọ́sá ìgbé jìnà sí mi kí ni dájọ́ orú nǹkan báyìí nínú Islam àtàwásùl àtàwásùl al-mashru' wal-mamnu' iṣẹ́ akasọ lọ́sọ́dọ̀ ọlọ́run bá táà ní àpọ̀dọ̀ ṣe tí ọ̀bùnfin ọlọ́run bá mú agbọ́dọ̀ gbàgbọ́ yẹ jàmáà agbọ́dọ̀ gbàgbọ́ yẹ pé tí ẹ bá fẹ́ fi nǹkan sí àtẹ̀gùn sọ́dọ̀ ọlọ́run ọba lórí àdúrà tí ń ṣe tọ́fẹ́ kọ́lọ́run ọba gbà á kí làwọn nǹkan tọ́lọ́run ọba fẹ́ kábi ṣàtẹ̀gùn lọ́sọ́dọ̀ òun kódà àwọn tí ń ṣe òòṣà wọ́n mọ̀ yí pé bẹ́ẹ̀ bá fẹ́ béèrè nǹkan lọ́dọ̀ òòṣà wọn ẹ gbọ́dọ̀ fi nǹkan tí ó sàáyẹ ò fẹ́ ẹ gbọ́dọ̀ fún láti bèèrè nǹkan lọ́dọ̀ rẹ̀ àwọn yòówó ní irú kí ní ká tí wá pé léyìí wọ́n ni wọ́n mú ewúrẹ́ dúdú wọ́n láwọn fẹ́ fi bọ́fá wọ́n mú ewúrẹ́ dúdú wọ́n mú lọ gbófá ó túnmọ̀ sí pé Yorùbá mẹ́ pé èèwọ̀ ni ká mú ewúrẹ́ dúdú ká mú lọ sí gbófá tó ń ti pẹ́ nù nǹkan tí bí ń fọ́ lè wúrẹ́ wà àmọ́ ti jẹ́ aláwọ̀ dúdú wọ́n gbà pé ah, àwọn bínú bá nìyẹn tó àwọn náà dá tí wọ́n sì wọ́n dẹ̀ mọ nǹkan tó fẹ́ àti tẹ́ gbọ́dọ̀ fún wọ́n dẹ̀ mọ̀ kí bẹ́ẹ̀ bá fẹ́ gba nǹkan lọ́wọ́ rẹ̀ bá fẹ́ òní òun náà ní kẹ́ fún nítorí ẹ̀ lẹ́ẹ̀fì gbèsè tí bá ń fẹ́ lẹ́wà gbé lọ́fún náà wọ́n ni bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ wọ́n ni wọ́n máa gútẹ̀bọ̀ lọ́jọ́ wọ́n láwọn fẹ́ bí wọ́n láwọn fẹ́ bí ṣe nǹkan báyìí fún nǹkan báyìí wọ́n ni wọ́n mú bí abàtà wọ́n láwọn fẹ́ bí bọ́ nǹkan báyìí onímọ̀ sí pẹ́nu àwọn òsà wọn mẹ́lẹ̀ tí ó gbọ́ tẹ́ẹ̀ gbọ́dọ̀ fún lóbi àbàtà wọ́n mẹ́lẹ̀ tẹ́ẹ̀ gbọ́dọ̀ fún lágbótà wọ́n sì mẹ́lẹ̀ tẹ́ẹ̀ gbọ́dọ̀ fún ewúrẹ́ dúdú kódà wọ́n mẹ́lẹ̀ tẹ́ẹ̀ gbọ́dọ̀ fún lájá náà èyí tẹ́ẹ̀ gbọ́dọ̀ fún lájá tó ẹ́ pé ìmájá lọ sọ́dọ̀ rẹ̀ ìdínú ẹ̀lẹ́ ń wá yẹn nígbà pa àwọn tí ń wá nǹkan lọ́dọ̀ wọn wọ́n mọ àwọn nǹkan tí ẹ gbọ́dọ̀ fún wọn tẹ bá fẹ́ nǹkan lọ́dọ̀ wọn àtàwọn nǹkan tẹ́ gbọ́dọ̀ fún wọn báwo wà ní tọba tó dẹ́dà ọba tó ẹ́ ló ọba tí gbà kúrò lọ́wọ́ ẹni ọba tó jẹ́ sí pé ọba tó ga gbogbo nǹkan lọ tẹ́ gbọ́dọ̀ fi lọ kú ọba tẹ́ gbọ́dọ̀ fún ni tí tẹ́ẹ̀sì gbọ́dọ̀ má fún ní tọ́fẹ́ tí ó sì gbọ́dọ̀ mọ́ pé ọlọ́wọ́ báyìí ẹ fún ní tí ó fẹ́ ẹ sì gbọ́dọ̀ fún ní tọ́fẹ́ bẹ́ẹ̀ ni tọ́fẹ́ ẹ̀ tó wá gbọ́dọ̀ pín pẹ̀lú ẹlòmíì nínú ẹ̀dá rẹ̀ kẹgbé taraktuhu wa shirka ọlọ́run bá lèmi ọlọ́run bá rọrọ̀ tayọ kẹ́ mọ́ pín nǹkan láàrin èmi pẹ̀lú ẹ̀dá mi ọlọ́run ní èmi ọlọ́run kọ́ yẹn tẹ́bá yẹn fún mi ẹ mi lódìdí ní a máa ń pé ẹ mi ẹ fún ẹ̀dá kan nú ẹ̀dá mi kódà kọ́ jẹ́ni tí mo nífẹ̀ẹ́ jùlọ ọlọ́run mo rọrùn kó tó ti iṣẹ́ kan aṣọ́rọ̀kà fi ìmọ̀ ìrọ̀ ìrí tó ẹ pé inú sẹ́yẹn èmi ọlọ́run ọba náà ló ṣe fún àmọ́ tó wá fi ẹlòmíì kún èmi ọlọ́run nínú iṣẹ́ tó ṣe nì ọlọ́run taraktuhu wa shirka ọlọ́run èmi ni mo yọ̀ǹda tẹ̀mí èmi èé gbà láàbọ̀ èmi èé sì gba kẹ́ pín pẹ̀lú èmi ọlọ́run ọba ti fẹ́ pín ọlọ́run ni mo yọ̀ǹda rẹ̀ yẹ́yẹ́ èmi ọ̀fẹ́ nu wọn bọ́lọ́wọ́n bá ní yọ̀ǹda nǹkan fún ìyàtọ̀ bá dárí ẹ̀ láyà àgbákò bá lúwà rẹ̀ nú àgbákò dé nìyẹn kọ́lọ̀n bá rí wa tí ó lè ń sàlàyé lọ fún wa pé bàbá fẹ́ gba nǹkan lọ́dọ̀ ọlọ́run wọ́n ti sàlàyé àwọn tó tọ́ tá a lè fi nǹkan wani fala yajuzu lil muslimi an yad'u Allah ta'ala bi shay'in min hadhihi tawassulat wani kò tọ́ fala yajuzu tan bá sọ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn ni usul lọ́dọ̀ àwọn ni usul fiqh ai ìtumọ̀ ni pé yahrumu èèwọ̀ ni tó bá sọ fa man la yajuzu nínú ọ̀dọ̀ àwọn ni usul ìtumọ̀ ni pé nǹkan yẹn èèwọ̀ ni kò tọ́ kò tọ́ ni haram fala yajuzu lil muslim ayé ọjẹ́ wọ̀ fún mùsùlùmí kò tọ́ fún àyẹ́dẹ̀ Allah pé kọ́ máa bẹ ọlọ́run ọba ta'ala ọba tó ga nínú àwọn àròyìn ẹ̀ ta'ala ọba tó ga nínú àwọn iṣẹ́ tí ń ṣe iṣẹ́ tó ga ni tí ò sẹ́dà kankan tó lè rí ṣe ta'ala ọba tó ga ní látù ibi tó ga lọ́wà kò sí nǹkan tó ga tó eléyìí ìlúwù ni ẹ ọ̀nà mẹ́tẹ̀ta tí ìlúwù pín sí ni ẹ ìlúwù sifat ìlúwù dhat ìlúwù af'al ní dátù ọlọ́wọ́n pé ọlọ́wọ́n gẹ́gẹ́ ní dátù ẹ̀ bó ṣe rí gẹ́gẹ́ tábá ní dátù nǹkan ẹni pé haqiqa nǹkan ẹ bó ṣe rí gẹ́gẹ́ ali ibi tó ga lọ́wà ẹ́ tó yẹ́ sí pé lẹ́yìn sàfọ́kọ̀hú ṣe ẹgẹ́ bí hadith anábi sallallahu kò sí nkankan lókè ọlọ́run kò sẹ́dà kankan lókè ọlọ́run lẹ́yìn ọlọ́run bá gbogbo tó kù lẹ́dà ìsàlẹ̀ ọlọ́run wà kò sẹ́dà kẹta wà sọ wípé ó tó wà lókè ọlọ́run báwọn wọ́n sì máa bá wà nínú sánmà tẹ̀mí tó bá wà nínú sánmà tọba ní Allahu fi sàmà fi tọ́wà ń bẹ̀yẹ fi fàukíyà ni fi pọ́wà lókè sánmà ni kéèsè pọ́wà kéèsè rọ́pù makan kéèsè pọ́wà nínú sánmà oye Allahu fi sàmà ay fọ́kọ̀ sàmà ọlọ́wọ́ bá wà ní òkè sánmà torí pé lẹ́yìn sánmà ẹ̀dá kẹtù ń bẹ́ ní al lọ́ka kùrsí àbí lẹ́yìn sánmà ni yẹn ìrìn àjò tí ń bẹ láàrin àlàáṣù sí sánmà ẹlẹ́ẹ̀keje dèdé ìrìn àjò tí ń bẹ láàrin sánmà alákọ̀ọ́kọ́ sẹ́lẹ̀kejì sẹ́lẹ̀kẹta sẹ́lẹ̀kẹrin sẹ́lẹ̀kẹta bí ìpele ìrìn àjò tí ń bẹ láàrin sánmà kásíkejì yẹn dèdé irú ìrìn àjò yẹn náà ní ń bẹ láàrin sánmà ẹlẹ́ẹ̀keje sí àlàáṣù dèdè irú ìrìn àjò yẹn náà ní wọ́n bẹ láàrin àlàáṣù sí àlùkùrsí yìí tẹ́gbé wá sí àkùrsí yìí samawati wal ard kùrsí yìí ọlọ́wọ́ bá nìyẹn lókè kùrsí yìí yẹn ọlọ́wọ́ bá wà ṣe bá ní sí lọ́pẹ́lẹ́pọ́ àwọn àfáwọn ni wọ́n ni Allah subhanahu wa ta'ala mustawin arshihi ba'inun min khalqihi mustawin ala arshihi ọlọ́wọ́ bá wà lókè al rẹ̀ istiwa bá inú min khalqihi tó jìnà sí àwọn ẹ̀dá rẹ̀ pátápátá ìtumọ̀ bá inú nìyẹn ẹ́ ẹ́ ó jìnà sí àwọn ẹ̀dá rẹ̀ bá inú min khalqihi ọlọ́wọ́ bá jìnà sáwọn ẹ̀dá rẹ̀ wáratá nínú àwọn ẹ̀dá ọlọ́wọ́ bá sí ní kùrìsíyù inú wọn ni kùrìsíyù wà nínú àṣíwá bí inú wọn ni sámanà wà ọlọ́wọ́ bá jìnà sí gbogbo wọn náà fàláyà jùsù muslim an yad'u Allah ta'ala bi shay'in min hadhihi tawassulat gbogbo àwọn iṣẹ́ àkàsọ̀tá ti kàyí kọ̀tọ́ fún mùsùlùmí kó fi nǹkan kan nínú ẹ̀ sí àkàsọ̀ àtẹ̀gùn lọ́sọ́dọ̀ lọ́wọ́ba tó fẹ́ bẹ̀ lọ́wọ́ba wọ́n ti ka nǹkan bí mélòó nǹkan bí mẹ́ta àárín tí àbí bóyá kí n sáré lè ká nítorí àwọn tí ò bá wá lọ́sẹ̀ tọ́lọ àbáwọn tí ó padà máa gbọ́ kẹsẹ̀t alákọ̀ọ́kọ́ ayatawassala ila Allah ta'ala bi dhati nabi kéèyàn máa àtẹ̀gùn lọ́sọ́dọ̀ ọlọ́run ọba tí a bá bẹ̀bẹ̀ lọ́run ọba pẹ̀lú rátù ànábì pẹ̀lú ànábì gẹ́gẹ́ pé ọlọ́run mọ́sà wọlá ànábì mọ́sà wọlá ànábì pẹ̀lú rátù ẹ̀ ká máa fi ànábì gẹ́gẹ́ rátù ànábì gẹ́gẹ́ bá nàbí ṣe rí gẹ́gẹ́ ká máa fi bẹ̀ lọ́run ọlọ́mọdé wọlá ànábì tẹ̀gbé wọlá ànábì

gbẹ́gbẹ́ ilẹ̀ ti mọ̀ pé ranù ní ẹ́ sì paranù ti ajẹ́gbẹ́rin náà padà sí ibi òwe yorùbánu òwe tó gbádùn wọ́n ni ẹ̀sìn pọ́nlẹ̀ tayọ sàwẹ̀ àwọn bàbá wa awil káàbà àbíkáwò pé ah, inú ilé tó ga jù lórí ilẹ̀ tọ́nà ọba nífẹ̀ẹ́ sí yù inna awwala baytin wudi'a linnas lalladhi bi Bakkah mubarakah ilé tó lóore jù lórí ilẹ̀ àkọ́kọ́ lé òun náà ni kàábà tó wà ní Bakkah Bakkah kò yí báyìí a àgbọ́rọ̀ kí awá ní ọlá ọlọ́mọ́sà wọlá Baitul Atiq ọlọ́mọ́sà wọlá Kaaba mọ́nà wọlá Kaaba rí ànábì ọlọ́run wọlá Kaaba rí ànábì àìsè bá ìsọkúsọ ni na ọlá bíbí ànábì ẹṣẹ́ wà mú ọlá bíbí ànábì aw ghayriha àbẹ́ àwọn nǹkan ẹ̀mí tó yàtọ̀ sínú àwọn nǹkan tọ́lọ́lá tọ́lọ́lá tọ́lọ́lá tọ́lọ́lá àwọn nǹkan gidi àwọn nǹkan dáadáa káwá wò pé ọlọ́run mọ́sà wọlá nǹkan báyìí àbí ọlọ́run lọ́lọ́run nífẹ̀ẹ́ sí nǹkan yìí àwọn mọ́sà wọlá bàbá rẹ̀ àti màmá rẹ̀ bàbá ẹlòmí àti màmá ẹlòmí ìdòwò tiẹ̀ wà lọ́lá gan wàláì bàbá ẹlòmí àti ìyá ẹlòmí àbí ẹ́ wọ́n ní torí kò kírun rẹ̀ ọlọ́run mọ́sà wọlá òbí rẹ̀ méjì tọ́ tara wọn jáde ọlọ́run mọ́sà wọlá bàbá rẹ̀ àti ìyá rẹ̀ á tá ń fún ọ bàbá rẹ̀ àti ìyá rẹ̀ lọ́lá tí bàbá tí ò kírun ìyá tí ò kírun iná tí ọlọ́run ṣàánú wa ọ̀tọ̀ ní wípé ọlọ́run ọba gbé ọlá fún àwọn òbí lórí ọmọ ọ̀tọ̀ ní pé òbí gẹ́gẹ́ lọ́lá lọ́dọ̀ ọlọ́run ẹ méjèèjì nǹkan méjì ní tí yọ tí ò papọ̀ ó lè dàrú mẹ́lòmí lójú tọ́mọ ní ẹwọ́n ní ìgbà tó bí jẹ́ kébèrè bọ́lọ̀ náà ló sì sọ wípé Eh, ọlọ́run sọ pàwọ̀ bí wa qada rabbuka la ta'budu illa iyyah wa bil walidayni ihsana ọlọ́run ni a ṣe dáadáa sí wọn torí wípé wọ́n ní ìwọ̀ lọ́rùn wa kódà kan jẹ́ kéfèrí ó yàtọ̀ fún wípé wọ́n lọ́lá ka wọ́n ní gẹ́gẹ́ bí kíyàn sọ wípé allahumma inni as'aluka bi dhati abina adam alayhi salam an tarhamani kíyàn ní allahumma mo pèrè ọlọ́wọ́ bá wá o inni as'aluka bi dhati abina mọ́ ń bẹ̀ ọ́ mọ́ ń tọrọ lọ́dọ̀ rẹ pẹ̀lú bàbá adam bàbá adam mo fi bẹ̀wọ́ ọlọ́wọ́ bá anta arhamani pé kọ́lọ̀wọ́n mọ́sà wọlá bàbá yìí ọlọ́wọ́n mọ́sà kẹ́mi ọlọ́wọ́n mọ́sà kẹ́mi wọ́n sọ kò tọ́ bàbá nẹ́bí adama wọn lọ́lá àbí ọlọ́lá ọlọ́lá kódà bẹ́ẹ̀ yẹn bá ní bàbá nẹ́bí adama ọlọ́lá irú ẹni bẹ́ẹ̀ di ọ̀tọ̀ ni pé nǹkan lọ́lá ọ̀tọ̀ ni pé tọ́ka fi ọlá rẹ̀ bẹ lọ́hùn ìwọ ò ní ma ọlá nẹ́bí adama tó wa Muhammad ó lè èyí ń kọ́kọ́ dájú náà mo sì rò pé péyàn máa ń sàdúà láyé ọ̀ sàdúà tá nẹ́bì tó rà nẹ́bì lọ́kọ́ aládùà ṣiṣe àbí ẹ̀ ipé ìwọ́n máa ń ní bùkátà tó fẹ́ gbà lọ́dọ̀ Ọlọ́run tí ó tá nẹ́bì torí pé bùkátà tí ẹ pọ̀ gan ẹni tọ́wọ́ bá rán kọ́ wá jíṣẹ́ ni ẹwọ wàhálà tó rí àbí ẹ̀hẹ́ àrẹ́bì rí wàhálà kẹtàrà ò lè rírú ẹ̀ ò tí ẹ lè rí ni o lè rí torí pé ashaddu nasi bala'an al-anbiya thumma al-amthal fal-amthal àwọn tádà wọn ga jù láyé kẹ́nìkan ò lè lé wọn bá nú àdánwò àwọn ànábì ọlọ́run torí pé béèyàn bá ṣe ń súnmọ́ lọ́run sí béèyàn bá ṣe ń ya wòlíì sí béèyàn bá ṣe ń ga sí àdánwò yẹn ni ń pọ̀ sí bí mẹ́ni ẹnì kọ̀ọ̀kan bá ṣe rí bẹ́ẹ̀ làdánwò ló ṣe mọ́ rí àdífì mẹ́ni ẹ kò é báyìí nìsìn lẹ́yìn àwọn ànẹ́bí ọlọ́run bá àwọn tó bá tó jọ wọ́n nínú jẹ́ni ọlọ́run tó bá tó pọ́wọ́lé wọn àdánwò tí wọ́n tó pọ́wọ́lé tàwọn ànẹ́bí ọlọ́run falamfal àwọn tó bá tún tẹ̀lé wọn lórí bí mẹ́rin ẹ̀bá ṣe rí ni fàmọ́ rọ́bìyà ẹni tó bá wá yọnu sádẹ̀wò ọlọ́run àṣẹ́bọ́lọ̀ bá bá dẹ̀yàn wà síyàn tó máa ń yọnu ni ìyẹn banújẹ́ sádẹ̀wò ọlọ́run eléyìí báyìí ni òye àwọn èèyàn àríbọ̀ bilkọ̀bọ̀ kéèyàn yọnu sí bọ́lọ̀ ọba àlékẹ́lẹ́ bá ṣe pè bùbù nǹkan fún yàn kéèyàn gbà pé ọlọ́run mọ yọnu sí bẹ́ẹ̀ ni ẹ̀ ó tún ti ni ẹ̀ gíní nǹkan tèmi ti wá rí báyìí àà tí ẹ ti wá rí bó tani tààlọ́ sọ bá ń fún ọlọ́run àbí lọ ní ọmọ sí àbí tó ní tọ́wọ́ ẹ̀kọ́ mọ́ sí ìrọ̀sí sọ fọ́mọ́ pé tí ẹ ti wá rí báyìí àwọn ọlọ́run tèmi ọwá pọ̀ gbogbo àyíká tí bá ti sọ̀rọ̀ débi tí bá ti rántí ẹ̀rí àkàmọ́ pamí ni ẹ̀rí ò sí ríjọ ẹ̀ni ní 1999 tí dáàdì wá kú tọ́lọ̀ nǹkan bá fọ̀rún kẹwọn àti gbogbo wa <laughs> nǹkan bá ti yé ni ẹnìkan máa dà méjì bá sì bò ọba ní kí ogun akáwà rọ kíkà bàbá wa èmi wọ́n wà lẹ́yìn bọ̀dá wa táwọn wí káìkàkà wàláì bọ̀dá wa yìí ah, ọlọ́run òṣèdá ọlọ́run òṣèdá wàláì bọ̀dá yìí ọlọ́run òṣèdá wọ́n bí kí n fi gbárùn lé wa wàláì bí nǹkan òṣè yé wa tó ń jọ́nà náà èmi mà pé jẹ̀ burúkú ni wọ́n sọ ọlọ́run òṣèdá lẹ́nu ẹ̀ ọlọ́run ṣe nǹkan kan òṣèdá ìwọ́n mà pé ìwọ́n fọ́ ti ọlọ́run bọ́lọ̀ wọn bá ṣe nǹkan kẹsẹ́ kò wá ṣe dà ẹ̀tọ́ bọ́lọ̀ rí wèrè títí kọ̀pá kájẹ́ wọn wá di mélòó nígbà tọ́lọ̀ mú ìyàtọ̀ tó yẹ ya wèrè kó tó wá pa ìka ni wọ́n ebe yẹn kan ni wá mìírì wèrè tí yẹn kan ní bá mìírì wèrè jáwọ́ látọjú ọ̀run táwọn náà sì máa rẹ̀ kẹ́kọ́ mú wèrè gbádùn àbí ẹnìkan mú ìjì ọ̀run mú pé kò gbádùn ìjọ́ kẹ́kí wèrè kọlù tí ìdára ní wèrè kọlù àà ah, ah. ìyẹn tí wọ́n máa rí báwọn fámílì wèrè náà máa rí wọ́n máa rò pòdì mélòó ó di méjì kan wá bí àà ẹ̀tọ́ ìkan tí ẹni wọ́n lè fara máa ìwò lè fara dáyé àwọn ọ̀rọ̀ burúkú báyìí kò dá náà kí wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ bá pẹ̀lú nǹkan báyìí kò tọ́ nínú àwọn nǹkan tí ò tọ́ kí yẹn fi bẹ̀ náà àyàtawassala bi haqqi nabiyyin aw abdin salihin aw al-ka'ba aw ghayriha kábẹ̀ náà bá kọ́mọ̀jẹ́ pẹ̀lú zátù kọ́mọ̀jẹ́ pẹ̀lú ẹni kọ́mọ̀jẹ́ pẹ̀lú ẹni ẹgẹgẹ ni ọ̀fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àmọ́ pẹ̀lú haqqu rẹ̀ pé ọlọ́mọ́sẹ̀ ọlọ́run mọ́sá wọ́lá nǹkan báyìí lára ẹni báyìí abẹ́nire kò ní báyìí nìsìn hakùn wọn kẹtù wọn ní ìwọ wọn kẹtù wọn ní kí a máa fi nǹkan yẹn bẹ lọ́hùn eléyìí báyìí ó yàtọ̀ fún nǹkan tá nàbí sọ̀rọ̀ tó sọ̀láìtà àlá Ibrahima ọlọ́run bá mi ṣe kẹ́ fún ànábì wa Muhammad ànábì náà ní bẹ̀rẹ̀ ọ̀bẹ̀ o àti àwọn ará alé ànábì ló fi jẹ́ pé èèyàn bá ti ń bẹ lọ́hùn ìkẹfà ànábì yóò sì máa fara lé rẹ̀ kún tọ́lá bẹ̀bí náà jọ́ tó náà ń bẹ lọ́hùn kọ̀ yọ ara lé rẹ̀ sẹ́yìn àbí ẹ̀yìn gbẹ̀ nìkan lẹ́nìkan máa lẹ́nìkan máa lóhùn níbi ànábì náà máa gbára lé ẹ̀ṣẹ́ pé nígbà tó ọwájẹ́ ànábì nù ni anábì gan fún rẹ̀ tó ní fámílì rẹ̀ tó bá ti ń sàdúwà fún rẹ̀ kò gbàgbé fámílì rẹ̀ àbí ìwọ́n bá lọ fẹ́ràn ẹ̀dùn wọ́n sí pè láwọn ará ilé ànábì ọwá ní kìíní kan ìyàwó ànábì ọwá sínú ará ilé ànábì wọ́n tó sọ ní pé máa rẹ̀ ò sínú àwọn ará ilé yínú àbí máa rẹ̀ ò sí gbẹ́gbẹ́ ẹlòmí ẹjẹ́ káyé kẹlòmí ma ti wí tó lẹ́lòmí ò tí bá ń sọ́rùn làákàyè rẹ̀ kó tó wí bọ́ta ẹ wà bá dá padà sínú lákàrí pé wọ́n náà gbọ́n tó o pé máa rẹ̀ ṣẹ́ kò sínú fámílì yìí kò sínú fámílì bàbá rẹ̀ máa rẹ̀ ò sí mẹ́ fámílì bò wá lọ́wọ́ fámílì ti bò lọ́wọ́ bóyí ó sọ pé ìyàwó ò sínú rẹ̀ ẹ ma wá nífẹ̀ẹ́ aláàrẹ ànẹ́bì ẹ ma ìyàwó ànẹ́bì ọlọ́run gẹ́gẹ́ bí ó ṣe ṣe so ìtànẹ́bì fi ń tọrọ òun náà ni irú tọ́lọ́wọ́ bá ṣe fún ànábì Ibrahim kéèṣe wípé mọ́sá ìwọlá ànábì Ibrahim àbí mọ́sá ìwọlá ipò ànábì Ibrahim àbí ẹ̀tọ́ ànábì Ibrahim àhákù kẹta nínú irú kàmá káàfù yẹn káàfù tẹ̀ṣbíhì ni irú irú eléyìí tó ṣe kí ẹ̀lọ́pẹ́lọ́ irú mọ́tọ̀tọ̀ ọ̀rọ̀ àbábù sàlámà mẹ́ta ẹ̀dàkùn tó burú mọ́nà fẹ́mi náà ìrúgbọ́ tó irú létọ̀ ọkọ̀ fún lágbájá ńgbà tó wù mí àbí owó wù mí ní kẹ mo lè ọ̀dà irú létọ̀ ọkọ̀ fún lágbájá mọ́sà kọ̀ fẹ́mi náà irú ọmọ tó bùn lágbájá mọ́sà irú rẹ̀ ni mo béèrè mi ń sọ pé wọlá ọmọ òun mi ń sọ pé wọlá ẹni tó bùn lọ́mọ yẹn àbí mọ́sà wọlá sẹ́kẹ̀tẹ́ ni yẹn ṣe tó fi wá ní àwọn iṣẹ́ ọbí ṣe ń ṣe bẹ̀ lọ́hùn iṣẹ́ ẹni nìyẹn bí bẹ̀ lọ́hùn ó fi sí ara ẹ̀bẹ̀ wọ́n náà ṣe ti ẹni irú òjòrówó ni ẹ ìsí oúnjẹ tí ó ní tó ń gẹ́lò tí ó wà lárí à torí pé lan yudkhila aljannata ahadukum amalu ẹnìkan nù yí iṣẹ́ rẹ̀ ò lè gbé wà aljanna iṣẹ́ tí ó ti tó yàn tí ó lè anábìnrin kọ́lá tèmi náà illa an yataghammadaniya Allahu bi rahmatihi àyàfi tọ́lọ́ ọba àlékẹ́ ọlá tó bá fi ìkẹ́ rẹ̀ kún fún mi tó kìí bọ́nú kẹ́ rẹ̀ nìkan ní yóò tó wà jẹ́nà ìyẹn wà jẹ́nà pẹ̀lú rahma ọlọ́run bá ní kéṣe pẹ̀lú sẹ́yàn ẹnìkan wá nígbà tó bá rí báwọn àṣẹ ah, pé ah, jẹ́ ìwọ́n tó wá ní kò ní ká dàmú ara yẹn ah, ọfẹ́ dágbàkú bára rẹ́nu abẹ́rin kan wọ́n ní kò sí bẹ́ẹ̀ sí lé bú ògì àbí èlùbọ́ sínú kí ní tó kò ní tó rámàlà wọ́n ní a mọ́bù rárá sí ọkọ̀ ọ̀rà mọ́là jẹ́ sọ́jà mọ́là tó rẹ́ lómi bẹ́ẹ̀ bá ti ń kéwú òdì máa ṣe tẹ̀síru fún bá ṣe jókòó ẹ̀mí ó sì máa rí nínú ọ̀rọ̀ ọlọ́run nínú ọlọ́ọ̀bá kó sàánú wa àwọn sọ́bà náà fẹ́ sí kádàrà gbọ́yé bẹ́ẹ̀ bàdánà yìí sọ́lọ́ sọ́lọ́m sọ wípé à ah, inna Allaha khalaqa al-jannata wa khalaqa laha ahlan wa hum wariduha àwọn ọlọ́run wa ilẹ̀kẹ́rẹ́ ti dá aljanna ó sì dá wọn tí ó wọ bẹ̀ àwọn ọmọ aljanna wọ́n sì wọ́ ni khalaqahum fi aslabi aba'ihi ọlọ́run wa ti dá sínú bàárà ìdí bàbá wọn ọlọ́run sì mẹ́yìn ká wọn وإن الله خلق النار وخلق لها آلة آلة ọlọ́run bá ti dáná ó sì dáwọn ọmọ tí ó wọ́n náà ó sì wọ́nú ẹ̀ lọ́n dáwọn sí wá àwọn sábàá ní à ah, tí ọlọ́run ti dáwọn ọmọ ìyẹ́nà ó ti parí gbogbo ó ti dáná àfàfíìmọ̀ ah, láàmẹ̀lì àwọn náà bẹ́ẹ̀ sì kí gbogbo ẹgbẹ́ kí wọ́n là ń ṣiṣẹ́ sí àjẹ́bìgbà tó yẹ pé èèyàn wọ́n náà yóò wọ́n náà túláàsì ni ọlọ́run sì dá sínú bàrádì ìyá rẹ̀ ọlọ́run ti dá ọmọ àlìjẹ́nà náà só kò nídìí wàhálà àkókálukú mọ́ ẹni tí kádàrá lókùn àbí ah. àrẹ́bí ní ìmẹ́lù èèmà eh, eh, rẹ o ẹ̀mọ́ mà sí kéwúké èèmà eh, lò yẹn má ṣiṣẹ́ ni o fàkúnnù mú yẹ sáwú lima fúnni kọlá torí pọ́lá ọba àlékẹ́ lọ́wọ́ máa ṣe ń rọrùn fún kálukú iṣẹ́ tí ó gbé wà yé bí tọ́lọ́wọ́ bá dá fún ni ẹ̀ríwọ́ ọlọ́wọ́ bọ́ máa ṣe rọrùn fún kó wáṣẹ́ iṣẹ́ tí ló fi jẹ́ pẹ́pẹ́ lómi bá fẹ́ ṣiṣẹ́ ẹ̀bú báyìí àmọ́ ọ̀rẹ́ lómi lọ́rùn bí ẹ̀ jẹ́ kọ́ lọ iṣẹ́ ẹ̀bú bẹ́ẹ̀ máa wọ iṣẹ́ ẹ̀bú tí èrò tí èsàbà rọrùn fún gbogbo ẹ̀ ó ti máa rọrùn fún ọba yẹ ńgbà

irú nǹkan tó ṣe fún lágbájá ṣe bẹ́ẹ̀ fún mi ọlọ́run irú nǹkan ẹmọ ní kó ṣe fún mi sọ pé wọ́lá lágbájá àbí wọ́lá nǹkan báyìí ẹ́ irú nǹkan tó ṣe fún mi ní gbogbo èrè so kò kò jọra wọn tó tẹ̀ máa ń sàlàyé lẹ́lómi ẹlòmí irú àwọn sọ̀látù Ìbráhímíyà ilẹ̀ ẹlòmí ọmọ wá ní kéde yọba máa di kéwú dẹ̀mí ẹlòmí láàmúlò wallahi ọlọ́mọjà sọnù àlàfo tẹ́rẹ́ báyìí níbẹ̀ láàrin sínà àti mana ẹbá ti lè kírọ́sì báyẹ̀ sínà nú ẹbá ti lè kírọ́sì báyẹ̀ mana ní ẹ ọ parí tó ọlọ́mọjà bọ́wọ́ lọ́wọ́ tó ráwọn tí ń sọ̀yànú ti pọ̀ gan láwùjọ wáyìí du'atun ala abwabi jahannam man ajabahum àwọn èèyàn kan bẹ̀tọ́ yóò kọ́lù min jildatina yatakallamuna bi alsinatina anábì lójú wọn bẹ́ẹ̀ nínú hadithu wùdé fàtó wọn sahihu muslim anábì tó bá dá sìkò kan wàhálà ó dé báwọn èèyàn àwọn yọ́wà nù wàhálà tó wọn dọ́lọ̀ mọ́mọ́ ẹwà aláwọn èèyàn kan min jildatina mùsùlùmí bí wa báyìí náà ni wọn yatakallamuna bi alsinatina kódà lágbàwà wọn dáńtọ́ lágbàwà wọn yóò múná jókòó ni wọn ma fi sọ̀rọ̀ àwọn ṣẹ̀ríà ni wọ́n ma fi sọ̀rọ̀ jùmọ̀ yatakallamuna bi alsinatina pé kùrán náà ni wọ́n ma ké alsina wa náà nù àbí àdísù náà wọ́n ma ké lárúbáwá náà ó sì dùn lẹ́nu wọn àbí kí ni nìsánù ànábì àwọn táwọn wíye o olùpèpè ni wọ́n ànábì ní kódà ẹnu ọ̀nà náà ni wọ́n dúró sí tán pé àwọn èèyàn gbogbo ẹnikẹ́ni tó bá ti lè já wọn lóhùn inú náà ni ó jù sí lárúbáwá náà ó sì ma sọ kódà alukùránà àti àdísù wọ́n ma ké ẹ́ yàtàkàlàmúná bí alìsìnà tìǹà أن يتوسل بجاء نبي أو عبد صالح أو بركته أو حرمته أو بحق قبره ونحو ذلك kí ẹ máa bẹ lọ́wọ́ bá pẹ̀lú ọlá nẹ́bìkan ipò ànẹ́bìkan àbípo ẹni àbí ọlá àbípo ẹni rẹ kan àbí àlùbáríkà rẹ ọlọ́mọ́sàbá bún ilá àlùbáríkà wọn bàbá ọlọ́mọ́sà bún ilá àlùbáríkà kó bùnmi lárùbáríkà wọn bó àkóbùnmi lárùbáríkà dé tó rẹ̀ ẹlòmíì ibi àkíkọ̀ kan àwọn sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ débi àlùbáríkà ẹ mọ́ máa jẹ́ káwọn èèyàn bá àlùbáríkà gbá yín lójúmọ́ ẹjá sọ̀rọ̀ àlùbáríkà fún ìwọ̀n ẹjẹ́ wọ́n ra àìnà ẹwà sẹ́wọ́ àlùbáríkà jàrí ìyẹn lè tọrọ àlùbáríkà fún èèyàn bẹ́ẹ̀ èyàn ò lè tàlùbáríkà fún mi ọjà tí ò lọ́rọ̀ tó fẹ́ máa tà tọ́rọ àwọn náà ló sì máa kọrin ní ìwákàpẹ́ alùbáríkà lára ló ń gbé mọ́gbà tààrà mi fọ́mọ ẹlòmíràn alùbáríkà lára ló ń gbé ẹ̀ẹ́gbín bí orin nǹkan kọ̀ yẹ kí làkà ìjẹgẹ sílẹ̀ bẹ́ẹ̀ sẹ́yìn ní kọ́ máa gba tààrà tòun fọ́mọ ẹlòmíràn ó sì ní ọwọ́ sẹ́wọ́ alùbáríkà tí ò lè tatara tiẹ̀ fún ọ ó ń gẹ́gẹ́ nínú ibi orin àlùbáríkà tán wọ́n fẹ́ gbọ́ àlùbáríkà náà nípa wàhálà orin náà ni wọ́n máa sọ pé kọ́mọ̀ tó gba tara ó sì ní ọwá sanwó ẹ̀ ọlọ́run mẹ́jà sàṣìrò ọjà láyé àwọn èèyàn bùkátà àlàkáyé gan wàláì tẹ́yìn bá ti lè gbóòrú yẹn ẹ̀kọ́ padà sẹ́yìn ni gbogbo owó tó bá wù tó bá yẹ kọ́ ná ọ̀pọ̀ àbáwá èmi wọn pẹ́ láwọn tó báyìí ẹ̀tún ní bí tara yìí ṣe pọ̀ tó ìkó tó má gbà fún mẹlòmíràn ẹ̀yìn rẹ̀ lẹ́sìn ní àwọn sanwó ẹ̀ ajẹ́pọ̀jà tẹ́ ẹ̀ ní lọ́dọ̀ tà fún wa ni so kọ́nà ọba kó sànù inú ṣẹ̀ríà ọjà tíyàn ọba ti ní wà látẹ́bí máa lé ìsà indak àbí ọjà tí ìbá ti ṣe ti èyí ta ọlọ́run ló lálùbáríkà má tajọ ọlọ́run ó ló sì máa tajọ ọlọ́run tí wọ́n máa gbó rẹ̀ sápò irú burú irú irú irú irú irú irú wo nìyẹn wọ́n máa ọlọ́run ọjà tí ọjà tọ́jọ́ pọ́lọ́run ló ní ìwọ máa gbowó ẹ̀ sápò láì já kábẹ́ lọ́wọ́ ọba pẹ̀lú já pẹ̀lú ipò ọlá ẹnìkan nínú àwọn ẹni rẹ̀ àbálùbáríkà rẹ̀ àbíkábẹ̀ lọ́wọ́ bá pẹ̀lú ṣúrùmà rẹ̀ iyì ẹnìkan ọlọ́mọ́sá bùn níyà wọn bàbá àbíkábẹ̀ lọ́wọ́ bá pẹ̀lú sàárè èèyàn pé à ọlọ́mọ́sá wọlá sàárè alímì ibi tálímì sùn sí ọlọ́mọ́sá wọlá rẹ̀ náà ọlọ́mọ́sá gbàdúrà rẹ̀ ẹlòmí wa múra sámi torí ti rò pé nǹkan ńlá ló wí pé sàárì alímì yé àwọn bàbá ní màdúwà ṣe púpọ̀ ọlọ́mọ́sà wọlá sàárì alímì ọlọ́mọ́sà wọlá kábàrí makama ibrahim makama ibrahim ọlọ́mọ́sà wọlá bẹ́ẹ̀ wọ́n sá gbàdúwà rẹ̀ ṣe bá nìsìn púpọ̀ àwọn nǹkan burúkú táwọn níbi dí àbáfẹ́ ń sayọ̀ yọ báyìí àwọn tí ò dá tí ìrìnbọ̀dà wọn fi bẹ́ lọ́ni bẹ́yàn sì wíwíwíwí ẹlòmí ọmọ ńlá gidi ni so ibà nísìn kò ní fẹ́ gbọ́ kò ní fẹ́ gbà so abẹ́rẹ́ ọba kọ́nà ọba kó rọ kan wa kó rọ kàtàwa náà ولذلك لم يثبت في رواية صحيحة صريحة أن أحد من الصحابة أو التابعين توسل إلى الله تعالى بشيء منها ولو كان خيرا لسبقونا إليه wọ́n ní nítorí ẹ̀ nítorí bí kò tọ́ ló fi jẹ́ sí pé kò rinlẹ̀ nínú ẹgbàwákàtọ́ lálàáfíà tó dẹ̀ wá straight láì sí yíyí ń bẹ̀ láì lọ́lọ́rùn kẹgbà wá káwá lálàáfíà kọwá wá straight láì ní lílọ́lọ́rùn wípé káwá rí pé ìkẹkan nínú àwọn sọ̀hábà àbí nínú àwọn tabi'un wípé nìkankan nù wọ́n ṣe àkàsọ̀ lọ́sọ́dọ̀ ọlọ́run ọba pẹ̀lú nǹkankan nù àwọn tààkà yìí ẹ̀ lè rí bẹ́ẹ̀ kò sí ẹgbà wá kan tó lálàáfíà bẹ́ẹ̀ walau wọ́n ní tọ́wọ́ yẹ pàwọn nǹkan yìí bá lóore káfí bẹ́ẹ̀ àlásàbàkúnà ilé àwọn yóò gbáwájú wa débẹ̀ tó bá wọn ilé yìí báyìí a ti mọ̀ wípé wọ́n máa ń sá eré alápá ń tètè wọ́n máa ń sá eré lọ síbi tọ́lọ̀ ọba àlékí lábá fẹ́ ni wọ́n máa ń sáré lọ síbẹ̀ ni pé àwọn nǹkan tá a kà wọ̀nyí tó bá yẹ kó tọ́ wípé káfírú nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ a rí kan náà wọn sọ àbàbí náà tàbí èdè tí ó ṣe náà a rí nù wọn kò dẹ̀ sẹ́ni kankan nù wọn pẹ̀lú rìwáyà pẹ̀lú ẹgbà wa tó lálàáfíà tó wá straight tó sọ pé nìkan kan nù wọn sí bẹ́ẹ̀ rí kò yí báyìí nìsín wọ́n ní waqad nuqilat anhum ad'iyatun kathiratun jiddan wọ́n ní tó sì jẹ́ sí pé wọ́n gbé wá látọ̀dọ̀ wọn àwọn èèyàn gbẹ̀gbà wá látọ̀dọ̀ wọn àwọn àdúrà tó pọ̀ gidi àgbàdúrà ah, tó wọ́n ti wá pọ̀ tó ìtẹ́gbẹ̀gbà wáyẹ àwárí ah, kẹ̀kẹ́ náà kan wá sì ti káfá tí wọ́n bẹ lọ́n pẹ̀lú ọlá kan náà wọn látàkà yìí tá a sì rí pé wọ́n gbẹ̀gbà kéde pé wọ́n èsàdúrà kọ́pá àwọn sábẹ̀ èsàdúrà ni ẹ̀wọ̀n kọ́nà ti gbúyà bùkátà ti wọn àwọn yìí wọ̀nyí ò nídìí àdúrà àà ah, kò í ṣe bẹ́ẹ̀ àwọn náà máa ṣàdúrà dáadáa wọ́n máa ṣàdúrà dáadáa wọ́n wá gba ẹgbà oríṣiríṣi àdúrà ọlọ́kọ̀jọ̀kan ọlọ́kọ̀jọ̀kan lọ́dọ̀ wọn àtúwáyé pé irú nǹkan báyìí bá ń bẹ nínú ma bẹ lọ́wọ́ bá wọn ni àwọn gbà papọ̀ má dùn àwọn fún wọn náà

wàhádà ìjìmáàrún min asáàbì nàbí sallallahu alaihi wasallam wọ́n ni tó bá rí báyìí ajẹ́gbẹ́ ìpanupọ̀ ní ìjìmáàrún ni ìpanupọ̀ ní látọ̀dọ̀ àwọn sọ̀hábí ànábì pé kọ̀tọ́kì ẹ̀mà ṣe bẹ́ wà tábìrín kódà ìpanupọ̀ yẹn ìjìmáàrún yẹn tó dọ́dọ̀ àwọn tábìrín ala adami mashru'iyyati jami'i hadhihi ẹgẹ́ bí imam mìírìtì míyà lè sọ al-ijma'u ma'sumun ìjìmá wò lè ṣe mistake láyé torí pé Ànábì lọ sọ bẹ́ẹ̀ la tajtami'u ummati 'ala ad-dalalah àlùmọ̀ ní Ànábì ò ní sí ìjìmá kan panọpọ̀ lórí nǹkan kí kan wá jí àrùn láíláí ọlọ́wọ́ bá lè gá ti fi ẹ́sìmọ̀ síbẹ̀ ẹjọ́ ọ̀dá sáà kí alùmọ̀ wá panu pọ̀ lórí nǹkankan ló bí ẹgbẹ́ nù torí pé wọ́n ní famaro ahal muslimuna hasanan famaro ahul muslimuna hasanan fawa inda kọ́ hasanu famaro ahul muslimuna qabiha fawa inda kọ́ qabihun gbogbo tí gbogbo mùsùlùmí lápapọ̀ bá fi rí pé ń tọ́ dáa ni ajẹ́ pé ń tọ́ dáa lọ́dọ̀ Ọlọ́run bá ní ìjìmẹ́wò náà ní jẹ́bẹ̀ àbí tí gbogbo mùsùlùmí bá ti rí pé ọlá ah, gbogbo mùsùlùmí lọ́wọ́ rí pé sọ̀rọ̀ àti ìfà ti dà ìjìmẹ́wò <laughs> bẹ̀dà ìmílẹ̀jì mọ̀ pé ọ̀dìgẹ́yẹ́ ìjìmáwù náà nù àrífàmárọ̀ ha ulmuslimuna hasanan ẹ̀yìn náà gbọ́bẹ̀ sí kéwù ni pé gbogbo tí mùsùlùmí lápapọ̀ tí wọ́n bá rí pé ń tọ́ dáa ni à ń tọ́ dáa ni lọ́dọ̀ọ́lọ́ tó gbé wọn lè panu pọ̀ lórí nǹkan kan kó wá jẹ́ bí nǹkan ló jẹ́ kí wọ́n yapa táàbì mọ̀ pé eléyìí ọkọ̀ rẹ̀ tẹ́lẹ̀ lọ́kọ̀ rẹ̀ وما رآه المسلمون قبيحا فهو عند الله قبيح nínú gbogbo mùsùlùmí lápapọ̀ bá sì pé tí ọ̀dá ni lọ́dọ̀ọ́lọ́ náà kọ̀dá lọ́dọ̀ọ́lọ́ ni kọ̀dá ni nígbà wọn fi 1 wọ́n fi síbi òkè bí tàbí síbi 1 síbi báyìí nínú tẹ́rà wọ́n bẹ́ sàlàyé nǹkan sàlẹ̀ nù nǹkan tàbí sàlàyé sàlẹ̀ wọ́n gbé wa wọ́n ni wà qad haka ijma' as-sahabati wat-tabi'ina ala tarki hadhihi at-tawassulat jam'un min ahli al-ilm

akọ ma láìkí ẹ̀ minhum nínú wọn òun náà ni sheikhul islam ibnu taymiya rahmanallah tẹ́rí ó kọ́ ọkọ̀ eh, táwọn oníbí díà hejì jù láyé o ibnu taymiya ibnu taymiya kún hàdà ibn kalb ibn kalb ọmọ ajá ni ah, ọmọ ajá ni ibnu taymiya ọmọ ẹlẹ́dẹ̀ ni wọ́n ibn taymiya bá jọ ọmọ ajá ọmọ ẹlẹ́dẹ̀ ni wọ́n àwúsàlá wọn lẹ́lẹ́lẹ́ ìkẹta ju àbá rẹ̀ lọ ìjábá parí minhum sheikhul islam ibn taymiya ari ọ̀rọ̀ ilé nínú majmu' al-fatawa volume alákọ̀ọ́kọ́ page 202 àtòrí ní volume àtòrí àtòrí ní volume volume 28 27 page 83 títí dé 85 àti page 133 وقال الشيخ محمد الشقيري المصري في القول الجلي في حكم التوسل بالنبي والولي ẹ̀yẹ́ wá lè ní Ibn Taymiyyah àfáà mísọ́rọ̀ náà láfẹ́ wí àfáà mísọ́rọ̀ ọgbọ́mí àfáà mísọ́rọ̀ àfáà káírò òun náà ló tún sọ lọ́rọ̀ yìí kò lè bá pàwọn tó gbárùn náà ń bẹ ń káírò àwọn àfóò ní súnnà náà ń bẹ ń káírò dáadáa muhammad ashukairi al-masri nínú tíra wọn tápẹ̀ ní alkaulul jali ọ̀rọ̀ tó clear fi hukmi tawassul nípa ìdájọ́ ìmá fi nǹkan sakasọ̀ ọ̀rọ̀ tó clear nípa ìdájọ́ ìmá fi nǹkan sakasọ̀ ayú fi hukmi tawassul bin nabi níbi ìdájọ́ ká máa fi ọlá nabi tọrọ walwali àti ká máa fọ́lá wòlí tọrọ lọ́wọ́ page 55 nínú tíra yẹn so ibi tó ti sọ̀rọ̀ nípa tawassulu bi haqqi nabi aw wali aw bi jaihi aw barakatihi aw bi haqqi qabrihi aw qubbatihi wa hadha madhmumun manhuyun anhu bila nizaa nígbà tó ń sọ̀rọ̀ yìí wọ́n ní wa hadha wọ́n lọ́rẹ̀ ta sọ ìkáfọ́lá nẹ́bi tọrọ káfà àlùbáríkà nẹ́bi tọrọ àbí ti wòlíì àbí ipò ànẹ́bi nǹkan tá bẹnu àtẹ́lù ni nǹkan tá yẹpẹrẹ ni manhiyun anhu in tá kọ̀ fún wa tá gbọ́rọ̀ ṣe ni bílá nìza láìsí fàǹfà ń bẹ̀ láìsí ìfàǹfà láìsí argument wọ́n ni wakọ̀ ni zakaro sheikhu jailan al'arusi as-sudani yẹ bá tún fẹ́ lọ sudan náà ó tún bá fáyí náà ń bẹ̀ wọ́n ni àwọn náà wọ́n náà sọ̀rọ̀ ń bẹ̀ ma yaqrubu min khamsata min khamsata ashra dalilan in tó tó wọ́n sọ tó tó 15 ẹ̀rí wọ́n sọ ẹ̀rí tó tó 15 li tahrimi hadha tawassul albid'i fi kitabi du'a nípa tó wà fún ẹ̀rí tí ń sọ di èèwọ̀ fún wa wípé ká máa ṣe rú ìsàkàsọ bídíà yìí nínú tírà wọn tán pè ní àdùá wọ́n sọ ẹ̀rí tó tó 15 tábàlọ́wọ́ page 636 àti page 647 wọ́n wà kọ̀dínà sọ ala tahrimi hadhihi tawassulat aw ba'dhiha jammun ghafirun min fuqaha'il hanafiyya wal malikiyya wal hanabila wa ghayruhum wa fi muqaddimatihim wa fi muqaddimatihim abu hanifa wa sahibuhu abu yusuf wani ọ̀pọ̀lọpọ̀ àbí apá kan àwọn tó pọ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn alfuqaha àwọn àfá olùmọ̀ nípa dájú ẹ̀sìn wọ́n ti sọ̀rọ̀ ní ìsọ̀rọ̀ yanrọ̀ lórí ọ̀rọ̀ pé èèwọ̀ ni kéèyàn ṣe tawassul kéèyàn ṣe ìsakasọ̀ ìsàtẹ̀gùn lọ́sọ́dọ̀ ọlọ́wà pẹ̀lú àwọn kátà àkàyí nínú hanafiya àwọn tán jẹ́ àfá olùmọ̀ nípa mazhabu hanafiya mazhabu abi hanifa àti náà malikiya náà ní mazhabu abi eh, malik àti mazhabu hanabila àtàwọn mazhabu bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ àtàwọn bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ àfá nínú àwọn tó bá jẹ́ ní àkọ́kọ́ nù wọn tàà lè sọ pé nù àwọn tàbájẹ̀ bẹ́ sọ inú wọn abu hanifa abu hanifa alayhi rahmatullah wọ́n sọ pé nǹkan yìí nǹkan tí ò dáa bákanáà ní wọ́n ni Abu Yusuf sọ́híbù Abi Hanifa ọmọ kí wà Abu Hanifa gbà Abu Yusuf àwọn náà sọ́gbìn kan tí ó dáni eléyìí báyìí o nìkan tí wọ́n mú wá sí sálẹ̀ náà wọ́n ni yíò ń dọ̀rọ̀ àìnàṣẹ́bílì mìtàl lálhásù wọ́n ni ká lọ wò wọ́n ni a lè wò gẹ́gẹ́ bí àpèjúwe ní o

سيارة الإنسان عن وسوسة دحلان دحلان لسهسواني الهندي káwọ́ page 187 títí dé page 206 bákan náà káwọ́ page 273 títí dé page 274 bákan náà kí awo ashirku wa madha'iruhu lil aljazairi káwo tíra yìí náà káwo page 213 àbá ọ̀rọ̀ ta sọ yàbá ń bẹ̀ náà àwọn eléyìí ni wọ́n fi sọ àwọn ọ̀rọ̀ sí abẹ́ ibi tí mo wọ́n kọ wọ́n sí wàhádà láyà dúlù àìlà naqsi makánatí wàhádà láyà dúlù àìlà naqsi makánatí àwòjáhì áhàdín minal anbiya àwòsọ́lìhìn nàbí wájì minal wujuh wọ́n ní eléyìí ta sọ pé la yadullu ala naqsi makanati aw jahi ahadi min al-anbiya yíò túnmọ̀ sí pé àwa dín ọlá ìkankan nínú àwọn ànábì ipò torí pé àwa dín kankan nínú ọlá wọn kù àbí ipò wọn káníká má fọ́lá wọn tọrọ kò sọ wípé ó dín ipò wọn kù lọ́dọ̀ Ọlọ́run Ọba kò dẹ̀ àbí ọlá ìkankan náà àwọn ẹni rekù kálá amákámọ́fọ́ọ́lá àwọn tọrọ tó nígbà táwọn èèyàn wà mọ́ sọ́nsì wọ́n ní ẹrí wọ́n là nẹ́bí ọlọ́lá ni èyẹ́ sí máa ń ya èèyàn bú èyẹ́ sí máa ń èèyàn bú wọ́n là tálọ́sọ́fọ́ wà nẹ́bí ọlọ́lá iná là tó ń tẹnu mọ́yìn àdébẹ̀yẹ bá lánàbí ọlọ́lá gan ẹrú ẹni bẹ́ẹ̀ ṣe mùsùlùmí ó di kèfèrí nù wọ́n lánàbí ọlọ́lá àbí ọmọ fọ́lá rẹ̀ tọrọ ni wíńtà wí wọ́n ní ká mọ́sà sàlátù mọ́ àhà tàbí ni wọ́n mọ́sà sàlátù mọ́ wọ́n sọ̀látù fàájì náà ni wọ́n mọ́sẹ̀ tún dí náà nínú mọ́sẹ̀ jáwọ́tù kàmáàlì sọ̀látù kámílà sọ̀látù bìṣíṣì àwọn ilẹ̀ tán ni wọ́n mọ́sẹ̀ nìyẹn sọ̀látù nàríyà náà bẹ naam sọ̀látù asánù èmi ò ti ni wọ́n mọ́sẹ̀ wọ́n ẹni ẹni kò ní ọmọ sàṣàlátù wọ́n ni ọmọ kí olùwà mọ́ àà tàbí ọmọ kí wọ́n ni ọmọ kúnlẹ̀ dé tàbí ọmọ kí wọ́n kẹ́ ti dé o wọ́n ni kí ọmọ rẹ̀ fẹ́ dò bí rẹ̀ ẹ́dàkùta ní ọgbọ́yùn ní jùlọ bí àwọn mẹ́lẹ́rì bú olówádé òun ẹni kí ọmọ rẹ̀ fẹ́ dò bí rẹ̀ ó wà rún ìyàmọ́ bí kọ́nà bí tí ibi tí ó ti rí tí ó ti rọrùn wọ́n máa máa kùrá rẹ̀ wá pé ọlọ́sìn ni a máa respect bí wa kò sẹ́yìn tó ní ọmọ rẹ̀ àwa náà ló bí a sí respect wọn

náà pè ní wáhámù yìí tí ò rí bẹ́ẹ̀ tọkàn tí ó bá nìtù so lásán lásán ni ẹkọ̀ sẹ́ntọ́ sọ bẹ́ẹ̀ famaganatul anbiyahi was-salihin kabiratun ipò àwọn ànábì ọlọ́ọ̀bá àtàwọn ẹni rere ipò tó tóbi ni waja'uhum 'azimun ọlá àwọn ọlá tó tóbi ni walakin ja'uhum manzilatun lahum àmọ́ ọlá àwọn ipò tí wọn lọ jẹ́ àwọn ló fún manzila tí wọn ni khassa manzilatun lahum khassatun bihim ó wà special fún àwọn nìkan lè dálò wa hum yashfa'una fi hayatihi fi dunya wa fil akhirati liman sha'u wọ́n a dẹ̀ máa sì pẹ̀ wọ́n máa bẹ lọ́wọ́n bá fẹ́rin tó pàkùn wọn nígbà tán wà nílé ayé nílé ayé nígbà tán wà tán sẹ̀mí ọrùn fi hayatihi fi dunya nǹkan méjì lọ́wọ́ bẹ̀yìn fi hayatihi nígbà tí wọ́n ń sẹ̀mí lọ́wọ́ tún àti ìkú fi dúníyà nílé ayé nítorí pé fi dúníyà nílá sí wà anábì ti kú anábì ló ṣe ṣàfáàfẹ́ nìkan kan máa ń sọ yẹn lẹ́yìn tó ti kú yìí o ẹ̀hẹ́n tó dẹ̀ nàbí kọ́mẹ́ẹ̀dì papọ̀ fẹ́ fi hayatihim fi dúníyà nígbà tí wọ́n ń sẹ̀mí nílé ayé tó sì wà nílé torí fi dúníyà náà láti wáyé àti wà ní fi láàkírọ̀ àbí àmọ́ anábì ò lè ṣe ṣàfáà kankan mọ́ tó ti kú báyìí kò sí hayatu kú mọ́ báyìí kò sí ṣàfáà kan tá tó ń gbà tẹ́ wà nílé ayé tí wọ́n ti ń sẹ̀mí lọ́wọ́ àwọn náà máa ṣìpẹ̀ fún yàn wà dẹ̀ máa bẹ̀ náà bá fún yàn wà fi àṣírọ̀ tó bá tún ní ọ̀bìnrin kìyàmà wọ́n tún ṣìpẹ̀ wọ́n bẹ̀ náà bá ilé mẹ́rin ṣáà wùfẹ́ni tó bá wù wọ́n wọ́n tún fi wá sí bí náà àmọ́bí wọ́n náà ládùú sí ààrin láǹfààní àti kàtọ́rọ́jọ́ ti lọ so ibà nísì so wọ́n fẹ́ mú ọ̀rọ̀ Ibn Taymiyyah rahimahullahu ta'ala nínú Majmu' al-Fatawa so tí ó fọ́ ọ̀rọ̀ ta sọ ìtó fọ́ sí wẹ́wẹ́ inshallah ta'ala ibi ni wọ́n ti ma bá tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tí ń bọ̀ àbẹ́lọ́wọ̀n bá lè kí ọlá kí ọlọ́wọ̀n bá kí ó fi ẹsẹ̀ wa lé ojú ọ̀nà tọ́nà bá kó fi wá mọ́nà ọlọ́wọ̀n bá mẹ́já sí àdúrà sí àdúrà tí yóò ṣe tí ó bú lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run mẹ́já sí irú ẹ̀ àdúrà tí yóò ṣe tí ó kàgbà kó wa ọlọ́run mẹ́já sí irú ẹ̀ àdúrà tí yóò ṣe tọ́jọ́ náà ولا لا إله إلا الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك number one two three four five six seven eight bọ́jẹ́ ilé kan yín náà wọ́n bèèrè wọ́n ní pé ní àsìkò kan wà pẹ̀lú ìkàlá àwọn ọ̀gá àwọn wọ́n lọ́wọ́ sọ wípé àwádìí súnà o bí tí wọ́n burú dé wọ́n sì yọ aṣọ yìí lára nẹ́bì sallallahu alaihi wasallam wọ́n sì gbé kọ́ àfá wọn lọ́rùn wọ́n yọ aṣọ yìí lára nẹ́bì wọ́n sì gbé sí ọ̀rọ̀ àfá wọn wọ́n ní irú wá títà sí se iná ní ẹ̀rí rẹ̀ pé pàtẹ́ bá ní so ọ̀rọ̀ tẹ́ni yẹn sọ yẹn ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ tí ó dá ní ọ̀rọ̀ àkọsí ni torí bí so a bèèrè pé aṣọ ìyíwó ní wọ́n yọ lára nẹ́bì tí wọ́n gbé fáwọn àfáwọn lọ sáà sọ yí pé àyẹ̀wò lè fọ́ lára nẹ́bì tọrọ àmẹ́yẹn lè fọ́ láwọn àfáwọn tọrọ ni ẹ̀dí ọ̀nà sáà tábà tó pé ah, ayé bá sọ́tẹ́ ẹbọ́ lára nẹ́bì lẹ́gbẹ̀rọ àwọn àfáà yìí ẹlẹ́yìn lè fọ́ lára nẹ́bì tọrọ gbẹ̀tìyàn lè fọ́ láwọn àfáà yìí tọrọ alùsùnà tá àlàfáàrí àkọ́kọ́ rẹ̀ náà ànẹ́bì ni alùsùnà àbáwọ̀ àkọ́kọ́ táwa máa ń dáàbò bò jùlọ olùkọ́ àgbà tiwa kódà gbogbo àwọn àfáà wa yìí wọ́n ní ìlọ́dọ̀ wa nítorí wípé àríkí wọ́n ń gbọ́rọ̀ sọ́dọ̀ àtàmẹ́bì lẹ́nu a rí wípé wọ́n máa ń pè wá padà sí di ọlọ́run wíyà nẹ́bí wọ́n sì máa dúró lórí ìtọ́bí níyìnú báwọn náà ọba ti ṣe bẹ́ẹ̀ máa tọ́lọ́run ní jẹ́ kí wọ́n rí bẹ́ẹ̀ láíláí kí wọ́n náà sí ní gbàdúrà kọ́lọ̀ jẹ́ ká padà sí burúkú ọba ọ àwa náà gbàdúrà báwọn afáwà ká padà sí bú bá wọn láwọn tó yìí sẹ́kù láyé nù wọn àwọn tó ti kú alhamdulillah wọ́n kú sórí dáadáa táwà mọ̀ máa kọ́nà wàlẹ̀ tó kọ́ gbà wọn lẹ́rú kọ́nà wà kọ́ wọn àbáwọn tí ó ti kú ọlọ́run níjà padà sí wọ́n bá wọn so wọ́n máa ní ìlọ wa ni so tán bá ti wá kú ń bẹ̀ tá lọ́rọ̀ rẹ̀ fún wọn ibi tí ìfẹ́ máa sọ láì fàdúrà ń tẹ̀lé a rí pé clear so in ta awi ní kọ̀tọ́fà nẹ́bì yẹn ẹ̀rí bá wọn bá ti sọ náà ni wọ́n ní àwọn abdin sọ́ọ̀lìhì abẹ́rú ẹni rí kan so kẹsà nẹ́bì nìkan gbogbo ẹni ọ̀tọ́ fún tí ọba ti tọ́fà nẹ́bì ọ̀tọ́ fẹ́yàn mi so bá ní sí nǹkan máa tọ́fà nẹ́bì tí ò ní tọ́fẹ́ yẹn mi àmọ́ nǹkan kan ò ní tọ́fà nẹ́bì kékeré àyàfà àwọn nǹkan kọ̀ọ̀kan náà ń bẹ o kámọ́ tó ń ṣe ọ nǹkan mi sàárẹ́bì gba sàárà o irú yóò kọ́lá ń wí o lè tọ́fà wa o <laughs> eh, so irú yóò kọ́lá ń sọ àwọn kankan bẹ tó yẹ kó lè má tọ́fà náà bí tó sì tọ́fà wa bí à ń gba sàárà nǹkan kan báyìí eh, so ibà ní ìsìn ẹ̀ so kọ́lá bá kó sàánà wa so ah, irú tá à ń sọ pé kò tọ́fà náà bí yẹn kò tọ́fà wọn àfáà wa náà bẹ́ẹ̀ náà so ibà ní ìsìn so kọ́ number two alìsàlá Àwọn ìṣẹ́ tó ó ti máa ṣe ní ṣe? now wọ́n ní àwọn èèyàn méjì ń kírun lọ ẹnìkan náà ni ó jẹ́ mamu èèyàn kan jẹ́ irú ẹ̀yìn nínú àwọn méjì tán kírun lọ ní ò dájú wọ́n ní èèyàn bí méjì náà wá wọlé láti láti kún wọn láti pẹ̀lú wọn kírun yẹn so bí táwọn èèyàn ti wọlé àlùwàlá ìmámù já

wọ́n wá nígbà táwọn tọ̀wọ́n retí retí tí ò bọ́wájú ìyẹ̀wọ́n fẹ́ wá bàjẹ́ báyẹn ẹnìkan náà àwọn tó wọlé òun bá bọ́wájú tí ẹ̀ sẹ́mọ̀ yí pé ẹni tó wà lẹ́yìn rẹ̀ tó ń báyìí mọ́mú bẹ̀rẹ̀ yẹn sẹ́pẹ́ òun ti ẹ ti ju tẹni tó wà wájú lọ wọ́n ní bóun ó sì yẹn jú ẹ̀ <laughs> so o lè fẹ́ dàrú tó tọ́ pé bóò láwà yẹn jú òun báyìí tó bá ti rí báyẹn yẹn ká tó ṣẹlẹ̀ ní pé bóyá òun tẹni tọ̀hún ti pé méjì àwọn tán wọlé ìrún arákẹyọ kan ní àbí làwọn ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ so tọ̀hún ti pé méjì tẹ́lẹ̀tẹ́lẹ̀ bóyá olóko mẹ́rin wọn kí ìmáàmù ti dìde lórí àtàyà ẹlẹ́ẹ̀kejì wọ́n ti kí méjì kọ̀bí orí ẹlẹ́ẹ̀kẹta náà wà láwọn ìgbà so definitely rákà méjì ti wà ń lẹ̀ fún tọ̀hún àwọn ilé òtí ní rákà ẹyọ kankan lẹ̀ alákọ̀ọ́ náà ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tó ká tẹ́ni ó se pé ẹni tó bọ́wájú tí ń kírun lọ ẹ̀ bá rí tẹ́ni tí ń kírun yẹn lọ tí ìrun ẹni tí òun wà lẹ́yìn wọn èèyàn tó ń bá ìmọ̀ bẹ̀rẹ̀ tó bá ti rí pé mẹ́rin yóò jókòó yóò jókòó kò ní bá wọn dìde mọ́ àwọn tó wọ́n ma bá wọn tí wọn lọ wọ́n jókòó títí tí wọ́n fi parí tá bá wá parí wọ́n wá jọ sàtáyà lápapọ̀ wọ́n dẹjọ sálámù tí ó bá ní sí yóò ṣe yanjú so ọ̀nà méjèèjì náà lè rí gbàyànjú ẹ̀ àmẹ́lẹ̀ yìí tí àwọn àbá akọ́ lórí ẹ̀jù ló ìfẹ́ fọkàn balẹ̀ jù òun ni pé kó ní sùúrù títà àwọn tọ̀hún fi parí ohun tí wọ́n kó wà lórí ìjòkó kọ́ bá wọn so kọ́ wájọ sálámù papọ̀ wallahu náà bàbá sí àdísí báyìí pé kò ah, ní ẹ́sà kò ní ẹ́sà lọ́wọ́ tó tọ́lá tó lọ́wọ́ àwọn ìlànà wọn ní tí òun ò ní ní ẹ́sà tó wà tó fi ẹ́sà tẹ́lọ́wọ́ tẹ́lọ́wọ́ ibi mọ́tò ní ẹ́sà ti wúlò gẹ́gẹ́ bí ibi mọ́tò ló ti wúlò ẹ́sà ò wúlò bí ó gaba yìí wọ́n yá ilẹ̀ papọ̀ má mẹ́rin lọ́lọ́fẹ́ ọlọ́ọ̀fẹ́ síra ní mẹ́rin bá ti gbé kó jòkó so wà láàrin àwọn nọ́bá tírì wàlú ìsàlá olùkọ́ yẹn kí ọ̀rọ̀ ọkọ̀ rẹ̀ fi lọ aṣọ ìgbà padà ṣùgbọ́n àwọn pé ìlú aṣọ yẹn pé wọ́n ti rà àti gbogbo àwọn ọ̀ṣọ́ náà láì pé ìlú aṣọ mùsùlùmí. Ah, wọ́n ní àbá àwọn tó ní yíyọ́ àwọn ní ìlú tó ní kí lọ bí lọ bí lè àpò níwájú àwọn tó jẹ́ ọgbà sàlẹ̀. náà ẹ̀wá sì kó níwájú àfáà níwájú àwọn ọmọ kí wọ́n yẹ kó dé yìí. náà wọ́n lẹ́nìkan wo orú afọ́tọ́ tí àfáà yíwọ̀ yìí àwọn ìyáwá lókè òní rírú a máa fọ aṣọ àǹkárá ni tó ní àwọn àwòrán tó yáyì lára tó sì bá ṣẹ̀rí àmú tí ìsàwòrán nǹkan abẹni wọ́n ya oríṣiríṣi nǹkan sí lára wọ́n sábà máa ń ṣe sákàárá ẹ̀ sẹ́pá àkàárá ẹ̀ sábà plain pàtíyàn ní wọ́n téwu tí ó sì ní wọ white lásán so wọ́n ní ẹni wọ́n sọ pé ah, irú aṣọ táàfà yíwọ̀ yìí o kìí sásọ mùsùlùmí wọ́n ní kí ló dé wọ́n ní a ah, tẹ́sùn wájẹ́ sọ mùsùlùmí ẹ̀yìn ti gbàgbé pé ń jọ́ka ànẹ́bì ń kírun báyìí bàtà ànẹ́bì wá kírun tán ànẹ́bì wá yọ aṣọ tó fi kírun ọkà bùn ẹnìkan ni wọ́n ní kí ọmọ mọ̀ lọ wá ní kí lóde ànẹ́bì nígbà tí mo wá bẹ̀rẹ̀ sí máa wo àwọn iṣẹ́ àtàwọn ọ̀nà so ẹ̀mí mi lọ síbẹ̀ mo wá rí pé kíní ìdífẹ́ máa kó àìrójú bá mi kú ń bi kẹ́mi mi irú àwọn orú nǹkan bẹ́ àbúsàlímù náà wá ní àwọn abilé rí pé irú tó sọ yìí ta lọ sáájú rẹ̀ sọ orú ẹ̀rí ẹ ti parí ẹ bẹ́jú lórí báyìí parí gbogbo ọ̀rọ̀ báyìí pé inú tíra wo ló ti kà tó òun náà kàn ni tó bá rí mí ẹwà ní kó dìde ẹwà wúrú aṣọ tó náà wọn sì síṣẹ́ sí lára ok àtẹ́bá wú aṣọ rẹ̀ torí tẹ́rí irú aṣọ ẹwà irú aṣọ tó wà lọ́rin yìí náà ọ̀ẹ́gẹ́ fi hàn sáàtọ̀ mùsùlùmí lélẹ́ náà torí wọ́n ṣe mathematics sáré lè náà bọ́ọ̀tì náà yàyí o ẹ́ ẹ̀hẹ́ ẹ̀hẹ́ ẹ̀rí dáadáa bí kò ń jọ ẹ̀ tí kéfèé ilẹ̀ ni ẹ̀ tí ó bá ní sí so ó ní pé àwọn èèyàn kàn máa fi rò rí wọ́n kàn máa fi dáṣẹ́ sí so bá nísì so irú ẹni báyìí nísì yìí bóyá ló lè ka kùránì tí a máa gbé kùránì sí wájú báyìí tẹ bá kọkùnrin lárúbá bóyá ló lè rí kà tẹni tá ń sọ yìí yóò kàn dẹ̀ bẹ̀rẹ̀ yóò kàn dẹ̀ máa àwọn yóò sì máa condemn kan nú ẹ̀sìn bóyá tó gbóhùn wọ plain white tó pé ta bá wò dáadáa gan ìyóò náà ní bọ́tìnì láraba bọ́tìnì náà a sì máa jẹ̀rẹ̀ lójú gbàmí sí pé bọ́tìnì lè tó ń yàtọ̀ náà bọ́tìnì Nàìjíríà bá eh bọ́sí yìí tó yá yìí o tó yẹ́ láì nìsí so ah, ah, ẹ mọ́ ma sọ ẹ̀yẹ̀ mọ́ ok ok so kí ẹ̀ẹ́sẹ̀ ẹni tó sọ̀rọ̀ gẹ́gẹ́lẹ́dá kan tó wọ́n lẹ́ni tó sọ ọ̀rọ̀ yìí wọ́n nínú àwọn brọ́dá sí masalasi náà ni bí wà sí ṣe ń lọ tó yìí ah. ọlọ́run sàánú àwọn èèyàn sáàtì ìmọ̀ ara wọn títí dòní náà bí wà sí ṣe ń lọ tó masalasi tẹ́mẹ̀jẹ̀ rò kí báyá àwọn ará bí ni sẹ́rí gbogbo àwọn ọ̀rọ̀ tó bá ti rí báyẹn àwọn ọ̀rọ̀ burúkú àwọn àdàmẹ̀dì ọ̀rọ̀ báyẹn àwọn ní máa ń sọ àwọn kan yánu gba ọ̀rọ̀ àsìbọ́lẹ̀ so ìmíjẹ̀ rò kí báyá àwọn arú wọn lẹ́ẹ̀fúra mà lẹ́ẹ̀rùn pàdé kó tó wá jẹ́ pé rúkú lọ́dà mọ́sálásí ẹ̀tí ọ̀nà sáà máa ń sìn tí ibi tí nǹkan lajú dé táwọn tí wà sí ń lọ dédé mọ́sálásí dé kẹ́ẹ̀dẹ̀ká tó wá nírú àyà bẹ́ẹ̀ kó tó wá máa sọrú nǹkan so ibo ló ti wá rí nǹkan báwọn tí ó bá ní sí ẹ fúra sẹ́ni ẹ̀dá ẹ pé àwọn ẹ̀sí o irú rẹ̀ tó ní wọn báyẹn débi jàbátá o wàláì ìmọ̀ ń báyẹn débi jàbátá kódà bẹ́ẹ̀ ni ẹ ṣe ń gbọ́ táwọn sọ̀rọ̀ yìí sí inú lè bí báyẹn sí kó ní àwọn báyẹn di jàbátá wàláì kó ní wọ́n máa ń pẹ̀pẹ̀ kó ní kinní kan ẹ̀ ní mọ̀ párùn ní ń bẹ lẹ́ni tiẹ̀ bóyá nìkan sọ̀rọ̀ kan ọ̀rọ̀ yìí wá dá ordinarily wọ́n wá wọ́n bá kóòrọ̀ ẹ̀ dànù yóò sì ti torí bẹ́ẹ̀ yóò ní ẹ nítorí pé àwọn èèyàn tí rò rí rẹ̀ jọ al-arwah junudu mujannada fama ta'arafa minha ikhtalafa wa ma tanakara minha so ẹ̀mí tó bá ti jọra wọn àwọn yọ́ ma wọ́ wọn lọ náà ni torí ròrí tó níyẹn tí ó bá ti rí gbé wọn bí báyìí ó lè lọ padà john àwọn tí wọ́n máa ń fi òrí ṣe irú táwọn fi òrí mú fatuwa wá táwọn yìí kùn ńlá pé kíní tán máa ń dà fún òjijì yẹn ó lè padà lọ john wọn so ẹ tètè take care àwọn bẹ́ẹ̀ ẹ sọ fáwọn àfà ẹ̀yin nìkan àwọn nìkan kan tètè ya pẹ̀lú ẹni bẹ́ẹ̀ sákìyèsí so kọ́ bá máa ṣe irú nǹkan báyẹn máa so kọ́ lọ́ba kó so kọ́ lọ́ba kí ọmọ jẹ́ kí akàgbákò níbi fatuwa so ibà ní torí pé bí fatuwa yìí wàláì ìyẹn o ó yára fìyàn wọ náà gan bó ṣe rọra bó ṣe ni iná rẹ̀ náà so kọ́lọ̀ bá kó sànú yàn subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk